ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مصدقاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى وبتي وشوى المسلمين أدعوكم الله سبحانه وتعالى وبتي وشوى قدرة قوي وشي بما شوى bẹ́ẹ̀ kò ní ṣe agbára ẹni kọ̀ọ̀kan wa bí ó bá fi ń ṣe pé àwọn ọlọ́mọ bá sọ fún àwọn ọgbọ́n ẹ̀ka ńlá òun ni a fi ń dẹ́gbẹ́ àsìkò yìí a fi ń sọ fún àwọn ọgbọ́n ẹ̀ka ńlá kí ó fún ẹni kọ̀ọ̀kan wa ní ibi púpọ̀ àti àlàáfíà láti jẹ́ kí a lè ṣe ìjọsìn rẹ̀ pẹ́ẹ́pẹ́ lórí ayé. Bákan náà sọ̀rọ̀ àtọ̀lá fún àwọn ọmọ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́mọ bá fi jíǹkì wà tí ó fi tàwa lọ́rẹ̀ tó ní kó mú wa kúrò nínú òkùnkùn lọ sínú mẹ́lẹ̀ kó mú wa kúrò ní àyọ̀ kan lọ sínú ìmẹ̀sìn ìjọ ọlọ́mọ lọ́lọ́mọ kó máa bá àdúgbò Muhammad sallallahu alaihi wasallam àwọn ará rí rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn ìjọ gbogbo àkíyàmà lẹ́yìn náà mo kí àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin pàtàkì jùlọ àwọn tí ọlọ́mọba sọ̀tánù gbọ́dọ̀ ara ní kí ọmọ ẹgbẹ́ ètò ìdá ọlọ́mọba oníjó rẹ̀ tí ọlọ́mọba sọ̀tánù gbọ́dọ̀ ara máa fi ní dáadáa rẹ̀ mo kí gbogbo àwọn ọmọ ẹ̀yà lápapọ̀ náà mo wá fi ìsìn yín náà mo fi kí àwọn ará àdúgbò kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kò jẹ́ kí àwọn ètò tí wọ́n gbé kalẹ̀ yìí kó má ṣe ní ìbàdà ìjọ àbúrú fún ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe wá ní ọmọ àjẹ́lẹ̀ lẹ́yìn náà nǹkan tí wọ́n ní kí a máa fi bára wa sọ òní tí wọ́n sì ní ماذا بعد رمضان in Ramadan to look good. Question is, ó ń sọ fún wa pé Ramadan nǹkan tí ó pàtàkì púpọ̀ ni tí àwọn àbá ti bá wa sọ̀rọ̀ dáadáa táwa náà jẹ́ gbìyànjú láti múlò àwọn nǹkan tí wọ́n bá wa sọ. A ṣáyè láti mú un lò bí a ṣe ní agbára wọn lára nǹkan tó fi bá wa sọ̀rọ̀ ó ní bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀ nǹkan ọmọ ọmọbọ́nà bí máa ń wọ́n ti sábà bóbi ọlọ́run máa tàfàdámù nígbàgbé ó fi ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba òun fi ọlá mú láta pàjáwìrì lẹ́mí ọlọ́run ọba yóò ṣàforíjì fún tó ti ṣíwájú ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ bákan náà àwọn nǹkan tó fi bá wa sọ̀rọ̀ òun ni mà ń kọ́ Ramadan ẹni tí ó bá fi lè dìde ní òru Ramadan tó ń yan náfìlà èyí máa náà lẹ́ni tó nígbàgbọ́ دين الله سبحانه وتعالى وارتفاقا في أدبهم ولا نلد الله سبحانه وتعالى وفي الله ما تقدم من ذنب إن كيوتي تسوات نوشنا الله ما يشعر يقوله الله ما يشعر يقوله فكنا من قام ليلة القدر إيمانا واحتسابا غفر الله ما تقدم من ذنب أنتم ما تشعر يقوله pẹ̀lú pé òrùlé láti pàtó ìgbà aláyé nínú òru yìí ó wá ń yẹn náà fílà ń bẹ àbótí ẹ kí ló níbẹ̀ òun fi lọ́lá òun máa tapà sára nígbà yìí nítorí ti síwájú ọlọ́wọ́n ó ṣe àforíjì rẹ̀ fún lókè ìgbà tó bá jẹ́ pé ó ní máàlì nínú ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ó lè ṣe tó ṣe ẹni tí ó ojú ọlọ́wọ́n wa sí tó dábàá wò ààrẹ pé ọ̀pọ̀lọpọ̀ náà ló gbìyànjú àti ṣe àwọn nǹkan wọ̀nyí bá a ṣe lágbára mọ́ àgbìyànjú àti ṣe bá a ṣe lágbára mọ́ bákan náà lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ òní tí a ń wọ Muhammad sallallahu alaihi wasallam ibi ajwad ma yakunu Ramadan inú Ramadan àmẹ́sì máa tọrẹ jù inú Ramadan òun ló máa tọrẹ jù ṣùgbọ́n níbi sọ́kọ̀ bá wà àìwọ̀sánà a máa tọrẹ ní àwọn ọjọ́ lágbájá ní àwọn oṣù lásán ṣùgbọ́n mo rọ̀ bọ́ ìtọrẹ ànábì sọ́kọ̀ bá wà àìwọ̀sánà ó tún ju ti ọjọ́ lásán lọ. ṣé lẹ́yìn náà lára àwọn kẹta àwọn àfúrà fi kọ́ wa yìí. Ramadan ti wá lọ yìí kí ló kù lẹ́yìn Ramadan. Àkọ́kọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith àwọn ẹ̀yọ́ al-ansari radiyallahu anhu ó ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man qama ramadan ẹni tó bá gba àwẹ̀ ramadan ثم أتبعه ستة من شوال هو في التالي أو يوجد مدفع nínú oṣù Shawwal oníkànnà kàṣíyá ìkáhà bí ìgbà tó ṣe wípé ó gba àwẹ̀ odidi ọdún yìí máa ń sọ̀rọ̀ Ramadan ẹni tó bá gba àwẹ̀ Ramadan tó nà àtúbáwò síta ní Shawwal ó wá fi àwẹ̀ ọjọ́ mẹ́fà ó fi tẹ̀lé nínú oṣù Shawwal kànnà kàṣíyá ìkáhà bí ìgbà tó fi odidi ọdún gbáwẹ̀ lọ́nà wo a mọ̀ wípé alàáṣọ alàásọ̀nàtù lè áṣọrẹ àṣàríhà alàásọ̀nàtù lè áṣọrẹ àṣàríhà tábà ṣiṣẹ́ olóore kan a fi gba ládá mẹ́wàá so ọjọ́ kan nínú oṣù ọmọbọ́n ó ṣe dèdè ọjọ́ mẹ́wàá ó túmọ̀ sí pé ọkùn ọjọ́ Ramadan ó ṣe dèdè 300 days. ọjọ́ mẹ́fà oṣù Shawwal ọjọ́ mẹ́fà oṣù Shawwal òun náà ṣe dèdè 360 papọ̀ that is 60 pẹ̀lú 300 gbogbo ẹ̀ ṣe dèdè 360. sọ̀kánà kàṣíyá ní nígbà tí gbogbo ọdún àwọn ọjọ́ ọdún ẹ̀kí ọjọ́ tó ń bẹ nínú ọdún tàbí pàtí ẹ̀ fi gbogbo ẹ̀ sàwẹ̀ rí so má dábàá da Ramadan kí ló kàn lẹ́yìn Ramadan lára nǹkan tó kàn lẹ́yìn Ramadan òun náà ni ìyá mo sì pàtó ẹ̀jẹ̀ rí ní Shawwal bá àdá nínú Shawwal ní oṣù ṣọ̀wọ́n. Àpé ọjọ́ kìíní ṣọ̀wọ́n òun ni yóò mọ ilé ìṣẹ̀fẹ̀. Ó ní ọjọ́ tí a ṣe ìtúnu àwẹ̀. Ìtúnu àwẹ̀ ojú ọjọ́ kan náà lọ. Òun náà ni àdéhùn awọ́n ní ṣáàrí ṣọ̀wọ́n. Ọjọ́ kìíní oṣù ṣọ̀wọ́n òun òjúbá náà lọ. Ọjọ́ kan náà lọ́jọ́ ọdún títí àwẹ̀ Ramadan tí ó rẹ̀ máa wáyé ní ọjọ́ kìíní oṣù Ṣawwal ọjọ́ kejì oṣù Ṣawwal àdìsẹ́ẹ̀dì ká bẹ̀rẹ̀ àwẹ̀ títàkù Ṣawwal wa títí di ìparí oṣù Ṣawwal á gbìyànjú láti ìgbà àwọn tá a bá ti gbà kágbìyànjú àti gbà àsìkò rẹ̀ ṣì ń bẹ a sì àti gbà iṣẹ́ olóore tó yẹ kí a ṣe rí lára àwọn kan tí àwọn àpá tí wọ́n sọ nípa ọ̀rọ̀ tí tàbí ṣọwọ́àlì àwọn ni wípé ṣé kéèyàn gbà á kódà tí ó bá jẹ àwẹ̀ Ramadan nítorí inú oṣù Ramadan tó lọ àwọn ní ń bẹ tí wọ́n ṣàárẹ̀ ẹlòmíín bẹ tí ó ṣe nǹkan oṣù àyẹ̀mọ̀ pẹ́ni tó ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ bá wẹ̀. olóyún mi náà ń bẹ tó ṣe pé ó ń bà á pẹ̀lú bó ṣe lóyún náà ṣùgbọ́n nígbà ohun ọ̀rọ̀ ọgbọ́n yẹn náà ló bímọ lórí ẹ̀jẹ̀ bímọ ẹni lórí ẹ̀jẹ̀ bímọ àti ẹni tí ó ń ṣe nǹkan oṣù wọ́n ti wà ní lẹ́wù kan náà sọ̀rọ̀ olóòdù ṣe kí ni kò ní gbà ẹlòmíín tẹ́lẹ̀ tó ṣe ìrìn àjò gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ ó ní ọmọ nǹkan náà lọ́rọ̀ ìdọ́nà wà ní ọ̀tọ́fọ́ nípa ìtẹ́kù àyẹ̀rẹ́ nínú ọ̀rọ̀ ẹni tí ó bá já láàárẹ̀ àwọn àlàáfàfàrí àbótí ẹ̀ṣẹ́ ìrìn àjò fàìdẹ́tù ní àjíyá ìfòkà ó gbà ní àwọn ọjọ́ bí náà à ń sọ̀rọ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù ṣàwọ́ ẹni kó wúyàn láti gbà á gẹ́gẹ́ bí nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa rẹ̀ ńláda ṣùgbọ́n yẹn ṣe jẹ àwọn ọjọ́ kan ní Ramadan látara wípé bóyá ó ṣe nǹkan oṣù ní ìyẹn obìnrin àbí látara pé ó rẹ̀ ẹni èmi lè ṣẹlẹ̀ sọ́kùnrin ó lè ṣẹlẹ̀ sóbìnrin àbí látara kó ṣe ìrìn àjò ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin ó lè ṣẹlẹ̀ sóbìnrin ṣé kí ó gba sísàtò àyà yìí ọjọ́ mẹ́fà yìí kó gbà á kódà tí ó bá tí ì san àwọn gbèsè tó jẹ́ ní oṣù Ramadan tó lọ yìí eléyìí ẹnu àwọn àkókò èrò yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó lè gbà á kódà tí ó bá tí ì gba àwọn ọjọ́ tó jẹ́ nínú oṣù Ramadan ó lè gbà á wọ́n ní torí pé ìyàwó Aisha radiyallahu anha oníkàrà yakun alayya sawm ní Ramadan fama àtọ́jú wọn àkọ́díyà òun ilẹ̀ àbùṣà àbáà mo máa ń jẹ àwọn ọjọ́ kan ní oṣù Ramadan tó ṣe pé mi ilé san padà àyàfi nínú oṣù Sha'ban ẹni tó gba kàdíṣì wá ó ń sọ wípé ọ̀ṣọ́ olóògùn لرسول الله صلى الله عليه وسلم فريقه من بيزي láti àtẹ́ǹdì sí nídìí ànábì sallallahu alaihi wasallam kò ń jẹ́ kó lè gba àwọn ọjọ́ tí kò ń jẹ́ kó lè gba àwọn ọjọ́ tó ṣe rí tó bá jẹ́ ní oṣù ọ̀rọ̀ àwọn ní ṣàlè sọ wípé ó pọ́ sí gbogbo ìyàwó ara iṣẹ́ òfin gbàgbé sátú ìyá ní ṣàwọ́ àlè wọ́n nítorí náà ìdílé àwọn ọjọ́ tó jẹ́ fún Ramadan nínú oṣù Sha'ban tó ń bọ̀ that a month for next Ramadan wọ́n ní eléyìí ṣó wípé a lè máa gba tàkà wá táà bá tiẹ̀ tí gba àwẹ̀ tá a jẹ. wọ́n wọ́n àfẹ́ ti kan sọ wípé rárá o ìkànnì sọ ní pé sallallahu alaihi wasallam ní tó sọ òní pé mọ̀ sọ́ọ̀mọ̀ rọmọgọ́ọ̀nì ẹni tó gba rọmọgọ́ọ̀nì súnmọ̀ àti báàrùn ó wá fi tẹ̀lé nígbà tí mi ò bá sí ìgbà rọmọgọ́ọ̀nì pé ààyè sọ pé ó fi tẹ̀lé sọ eléyìí wọn bá wà ẹlẹ́gbọ̀n ọ̀rọ̀ ọjọ́ òní tí ó tẹ̀wọ̀n so ká gbìyànjú láti tètè gba àwọn ọjọ́ tá a bá jẹ́ nínú oṣù rọmọgọ́ọ̀nì tí ó tẹ̀lé títàtù ṣàwárì kápá ṣeré lára wọn nǹkan tí kò ṣẹ́kù àbí nǹkan tó next lẹ́yìn oṣù Ramadan tí ó lọ yìí ẹni tí ó dá kájúyẹjọ àti da ọjọ́ mẹ́fà yìí ó ṣọ̀rọ̀ àyàn bàbá rẹ̀ ni tí ó gbà àmì ló ṣe lọ́wọ́ wa subhanahu wa ta'ala ṣùgbọ́n tó dá òun náà ni kéèyàn gbà á. so bákan náà ó pàtàkì àwọn ọjọ́ tá a jẹ yìí ká gbà á ká tètè gbà á òun ló dà bá a bá gba ní oṣù ṣàwọ́ọ̀lù ká gbà á nínú oṣù zolpáàdá bá a gba ní oṣù zolpáàdá ká gbà á ní oṣù zolpáàdá ká gbà á yẹn ló dáa jùlọ pépé yẹn gan ni ó ṣe kí ọkàn yẹn kó balẹ̀ dáadáa tó gbé ìwọ̀n ọ̀bà tí ikú lè dé ikú lè dé at any time tó ní ìyá bá kú tó ní àwọn gbèsè rọ̀mọ̀dọ́ọ̀nù lọ́rùn so bí o bá tiẹ̀ jìyà wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lè ṣe kí ni kò lè ní lábẹ́ ẹni tí ó tètè gbà á tí ó padà sọ pé tí o bá tiẹ̀ jìyà kò ní gbégbé ni pé wọ́n fún un ní enough time láti gbà á torí ká ní pé nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn pé kí èèyàn tètè gbà ní ìyàwó Aisha ọ̀rọ̀bí ọba wà ní òní ti ilé rẹ̀ di ṣàbán ìdílé rẹ̀ di ṣàbán ẹ̀mí ó túmọ̀ sí pé kí àsìkò wà fún èèyàn ṣùgbọ́n ní tó tètè gbà àtẹni tó di ilé rẹ̀ ìwọ ló dáa jù ẹni tó tètè gbà òun ló dáa jù torí pé tí òun ò bá gbà tó fi di wípé ó tíì kìí àbí ó fi rí wípé ó jáde láyé tó bá di pé ó tèkì tí kò tètè gbá àwọn àpẹẹsì yìí gbà wípé wé ẹ̀bẹ́ yóò ṣe kí ni yóò tún bọ́ èèyàn fún àìtètè gbá yẹn yóò gbá o yóò tún wá bọ́ èèyàn fún àìtètè gbá nítorí pé ó di ilé rẹ̀ tí rọmọdán mi fi wọlé tí rọmọdán mi fi wọlé ṣùgbọ́n tí a máa yẹ tè mú kúrò eléyìí ló ga ẹni tó ṣe ní pé kò tètè gbà tí kò fi wájú kọ́ àwọn àbọ̀ ò sọ wípé àwọn míì ní àwọn ẹbí rẹ̀ wọn ò ṣe fídíà wọn àbíhà àwọn míì wọn ní wọn lè bá a gbà á ṣùgbọ́n ibi tí a ti ti àwọn èèyàn wa sílẹ̀ kù yẹn ṣùgbọ́n ibi tí a tètè gbà á kápọ̀ pé kí ni ìyẹn ti kúrò lẹ̀. so tí òfin nílé ìlú ti pé wọ́n ń bá wa ṣe fídíà àbí wọ́n ń bá wa gbà tí ó fi tó náà rọ̀bọ̀ náà ló ti lọ ó ti lọ. nínú rọ̀bọ̀ náà àná pé àníwọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́sọ̀lá ní tùsọ̀fọ́dù àṣeyàwó àwọn ṣèyàtọ̀ ti máa dé máa dá wàhálà alẹ́ sí ẹ̀ lọ wọ́n máa ń dè wọ́n mọ́lẹ̀ ní ọ̀rọ̀ mọ̀tọ́ ilé ìfún ẹni tó jẹ́ mùsùlùmí yìí ẹni tí ó kìí ṣe mùsùlùmí ṣèǹtọ́nù ti tiẹ̀ ó ń tẹ̀lé káàkiri ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí tó bá dé inú Ramadan ṣayatin tó lè máa bẹ pẹ̀lú wọn wọ́n ṣe kí ni wọ́n ó dè wọ́n mọ́lẹ̀ wọ́n ó dè wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wá sí bẹ́ẹ̀ torí pé ní nàìjíríà àmọ́ ọ̀rọ̀ tó ti sùn ẹ̀mí kí máa pani láṣà àbúrò ṣùgbọ́n tá a bá wò á rí pé generally speaking ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹbí káfẹ́ lọ́wọ́ máa ń bẹ fún ọ̀rọ̀mọ̀tọ́ dáadáa tó máa ń bẹ fún wa. kódà ẹni tó ṣe ilé ọmọ àta ni inú ọ̀rọ̀mọ̀tọ́ ara rẹ̀ ó balẹ̀. tọ́tọ́ wá wo àwọn tó jẹ́ mùsùlùmí tara balẹ̀ tí ìṣẹ̀bí ń wù wọ́n yóò wá jẹ́ kí àwùjọ yẹn aburú bí jù torí pé ìtàn ọmọ mùsùlùmí náà ń kọ́ntribútù sí àwùjọ tẹ́lẹ̀. ní àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ èyí wọn ti wálẹ̀ àwọn táàkì iṣẹ́ mùsùlùmí àwọn bá iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ ṣùgbọ́n tá bá ní ká wo generally speaking a rí pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣe so máa dàbá àdá Ramadan lẹ́yìn Ramadan kí ni tó kù ìtókù náà ni wípé dáadáa tí ayé nìyẹn ẹ má jẹ́ kí akúrò ń bẹ́ ẹ má jẹ́ kí akúrò ń bẹ́ ká tíráì láti maintain nǹkan yẹn ó ṣòro ṣùgbọ́n tó dáa ní ká gbìyànjú àti òfin rẹ̀ láwọn dáadáa ká má ṣe lónìí ọ̀nà lápòjúwe ẹni tó ṣe wípé ìgbà tó rọ́mọdọ́ wọlé ẹ̀rọ wákàtí márùn-ún rẹ̀ ó di nǹkan tí ó rẹ́gúlà ó wọ́n ti gbé lẹ́yìn ìgbà tí ọkọ̀ náà ń lọ tán yóò gbàgbé ìrun wákàtí márààrún yẹn tí ò ní máa kí iná àbí kò ní máa kí dédé ìgbà tó ti ń kí dédé ní rọ̀mọ̀gán nìyẹn ó kọ̀ǹtínú bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀mí ara ẹ̀ lókun láti kọ̀ǹtínú ìmọ̀ akírun yẹn ó ṣe ń gbìyànjú àti máa kí ń jàmáà yẹn náà ó tún jẹ̀mí ẹ̀ lókun láti rí pé kí n kò kí ní náà ó lè ṣòro ṣe ṣùgbọ́n kéèyàn máa jẹ kó ṣe rí pé ọ̀dọ̀ níyù lòun ó jẹ́ ẹjọ́ pé tí rọmọdán bá ti dé lòun ó sin lọ tí rọmọdán bá ti lọ òun ó ṣe kí òun ó pa ìsin náà wọn bá ti ṣẹjẹ ká gbìyànjú ó ṣe wí pé lẹ́yìn ìgbà tí rọmọdán lọ yìí náà iṣẹ́ olóore ká ń ṣe nínú rọmọdán ká gbìyànjú àti wọn ṣe bí ò bá ti ẹ̀lé tó bá ṣe ṣe ní rọmọdọ́rùn ká gbìyànjú àti ṣe kó súnmọ́ bá a ṣe ń ṣe nínú rọmọdọ́rùn à ń kí kára àwé ọ̀pọ̀lọpọ̀ wá ní rọmọdọ́rùn à ń lọ sí mọ́ṣáláṣí ibi tí wọ́n ti ń kí kára àwé tí wọ́n lò bí forty five minutes one hour ẹlòmíì ibi tí wọ́n ti ń kí kára àwé wọ́n lò bí one hour thirty minutes kódà ẹlòmíì last ten days ibi tó ti kí kí àwọn lẹ́yìn tí wọ́n lo two hours yóò lọ bẹ̀ ẹ̀mí lọ ṣe é ti káàbù tó ṣe pé torí kí àwọn lẹ́yìn ní gan-an ló fi ń lọ bẹ̀ ipò fẹ́ lọ bẹ̀ ọmọdún ti lọ sùn ṣé kí a fi nílẹ̀ nítorí pé ọmọdún ti lọ kí yẹn ló dáa àti ká gbìyànjú àti kọ̀ǹtínú bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn aṣọ àwọn ọmọ wa ẹni àti sọ̀tún. ولما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة قلنا النبي صلى الله عليه وسلم إن رمضان أتباتيو في رمضان كنت قد ركع مقلا ركع مقلا يعني كنت شهر فايبا قل النبي صلى الله عليه وسلم nínú rọmọdán àti ọ̀sẹ̀ rọmọdán ó kàn jẹ́ pé Ramadan tó bá ti di last ten nights ìjọsìn àlẹ́bísọ̀lá ọ̀rọ̀ tó máa ń lékún sí ju àwọn ọjọ́ ayé yòókù lọ. ṣùgbọ́n àárín kí tàràwé èyí tá ń pè tàràwé yìí bálẹ́bísọ̀lá ṣe máa ń kí rẹ́gúlárì yìí. ṣàbí ọ̀pọ̀lọpọ̀ wa dára bá ti kí sọ̀lá ti fi ṣáàtọ̀. kọ́ra ẹ̀mí mọ́ṣáláṣí bẹ̀rẹ̀ lójú ó ti kí ṣọ́kọ́ àti wéde ìjẹun. tó bá délé bí a kò ti jẹun alẹ́ ọba jẹun alẹ́ àtọ̀lọ́dún ló ń náà bí ó ṣe kí ní ojú jì ó tún bẹ̀rẹ̀ ọjọ́ tuntun ni àmẹ́tí sọ́lọ́ lọ́wọ́ àlùsọ́lá bákà mọ́kànlá yẹn ni kò ń sábà ní ìsì rẹ̀ láfẹ́kọ̀ọ́ kan tó ẹjẹ́ ká tíráyè láti gbé ní tá à ń yẹn náà ká gbé wá sí outside ọ̀mọ̀gbọ́n bá a bá tiẹ̀ lè ṣe tó dé díẹ̀ kó súnmọ́ nítoraka mọ́kànlá lẹ́ ń kí tó bá ń gbìyànjú láti máa kí ráka méje àbí ráka márùn-ún àbí ráka mẹ́sàn-án forty five minutes òun ni ìmọ̀ọ́mù yìí máa ń lò bẹ́ẹ̀ bí ń kí ó lè máa lóbi thirty minutes ó lè máa lóbi thirty minutes ó kàn máa jẹ́ ṣáfọ́ àti wípé tó ṣe pé ó kí láàrin ìṣẹ́jú mẹ́wàá a sọ wípé kò dá o àbí ẹnu ò dá o ṣùgbọ́n tó ń ṣe ní rọmọdọ́ọ̀nì ẹ o lè kọ̀ntínú ẹ̀ náà o lè haram rọmọdọ́ọ̀nì nìkan kó ló wà fún ní tó wà fún afẹ́ rọmọdọ́ọ̀nì náà tó a lè gbé wá náà ká ṣe máa lo one hour yẹn ká máa lo one hour thirty minutes yẹn ká máa lo forty five minutes yẹn ká bá wá lè ṣe tó yẹn ká ṣe kí ni ká ṣe máa lo bí i thirty minutes ó ṣe pé a ti mú pé ní gbogbo owó máa máa lo thirty minutes ó kéré jù ó fi àmú lẹ́yìn àti tí nǹkan yìí bá mú ìdíwọ́ wá lókun. ẹni tó ṣe yí pé ó lè máa lo thirty minutes ó fi àmú lẹ́yìn lójoojúmọ́ tó bá dínú Ramadan tó máa ní for five minutes ní ó lò àbí one hour ló máa lò kò ní owó lójú. ẹlẹ́rìí wípé tó bá di ìbẹ̀rẹ̀ Ramadan four two three four days ní Ramadan àwọn yóò rọ wá everybody mọ́ṣáláṣí ó kú fàyà ni ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ẹ̀kẹrin fáwọn yóò máa dínkù àyọ́ máa dínkù àyọ́ máa dínkù rọmọdán rọmọdán ni ẹ yóò tájì wá sáré wá ṣùgbọ́n àta tẹ́sí ẹ̀ bí ẹ̀mí ìlú kan ẹ̀rọ pa ẹ̀rùn yẹn gùn ẹ̀rùn yẹn gùn yóò di pé àwọn yóò máa yẹra lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n máa sá díẹ̀ díẹ̀ torí kí ló fà á torí pé àyùsùn máa dáadáa ṣùgbọ́n ká ní kéèyàn ti máa ṣe bí tọ́wọ́ lọ kírun lẹ́yìn mọ́mù tó lo one hour kò ní ṣe kí ni kò ní strange tí wa a máa lè continue rẹ̀ pẹ̀lú ẹ̀ tí rọmọdán ní yé parí rọmọdán ní parí ni a tó padà tó thirty ní pẹ̀lú for thirty ní sáńdó so jọ̀mọ́ nígbà sọ fún wa ni pé ẹ má jẹ́ àkúnà níbi náfìlà ìyàwó lẹ́yìn tí a máa ń ṣe ẹ má jẹ́ àkúnà ń bẹ́ẹ̀ bákan náà iṣẹ́ olóore.

wẹni tó máa sọpọ́ọ̀tì lóṣooṣù bó ṣe ń sọpọ́ọ̀tì àwọn èèyàn nù Ramadan Shawwal náà ó lè ṣe zulqaada ó lè ṣe zulhijja ó lè ṣe kan wọ́n pé every month mo fẹ́ máa sọpọ́ọ̀tì àwọn èèyàn kan kódà bó ṣe pé èèyàn kan ló ń sọpọ́ọ̀tì bó ṣe pé èèyàn kan ló ń sọpọ́ọ̀tì wọ́n wò pé nítorí máa fi sọpọ́ọ̀tì rẹ̀ yìí ni bó ṣe wò kó kéré mọ́ wòye kí ó ké lápò mi o two two thousand ní o three three thousand ní five thousand ní yóò máa jáde lápò ìsọdún èèyàn tẹ́tí wọn orí tẹ́ ẹni yìí wá ìníjì wọ́n lè kó tó di Ramadan next year wọ́n tó lè fi assist àwọn èèyàn wọ́n tó lè fi assist àwọn. wọ àwọn tó ṣe ikú náà rí i pé wọ́n ní ìdí àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ́n tó ṣe pé nǹkan nira fún fi ẹ̀rín sí ẹnu wọn jẹ́ káwọn náà lè dúpẹ́ fún ọlọ́wọ́n látara rẹ̀ sọ́sọ́ di Ramadan gbogbo oṣù ayé òun ni iṣẹ́ olóore sílẹ̀ sanabuwa Muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin Abbas radiyallahu anhu tó dé kama wípé anabi mi oníkìní kánà ajíwádà nínú ríṣin mọ́sálà atẹ́gùn tó tutù fẹ́ẹ́ ló wá ń fẹ́ àlùmọ̀ tutù ọrẹ tí atẹ́gùn yìí ń ta wá abdullahi bin abbas ní ọrẹ ànábì ju ọrẹ atẹ́gùn yẹn lọ sọlọ àwa lónìí ṣe àlè mú nǹkan tó yẹ káwa tó yẹ káwa jẹ ká gbé e fún yẹn kó jẹ tẹmọ bá àti yìí tí o ti dé lẹ́gùn yẹn ànábì sọlọ lọ àbọ̀ àríyí wọn sọlọ àti tí ó jẹ yóò gbé fún yẹn sọlọ lọ àbọ̀ àríyí wọn sọlọ ànábì sọlọ lọ àṣọlọ bíbí tó máa àti ti àwọn ẹ̀rẹ́ ìwọ ní wo fẹ́ràn àwọn kan ẹni òun náà mọ kọ̀ǹdíṣàn rẹ̀ ìyàtọ̀ ọ̀rọ̀ ń rọ́jú tàǹtàn díẹ̀ díẹ̀ tó kàn mánéjì kò tí wọ́n bọ́ síwájú ìlú abẹ́sí ń lọ ọjà ẹni àná pàtúndé ànábì sọ̀rọ̀ àfọlá yóò rà nǹkan lọ́wọ́ ènìyàn yóò tún ṣe kíkẹ́ lónìí tẹ́ni ẹ bá ní lápèjúwe fún ní twenty naira ni ànábì lè fún ní twenty five naira ó lè fún thirty naira èyí tó fi lé yẹ ni ó fi sọ́dá pọ̀ fún ẹni yẹn sọ́mọ́ máa bọ̀ àlejò sọ́dá sọ́kà wo àwọn ọ̀nà tá a lè máa fi àtìsí àwọn èèyàn nídìí ẹ̀rọ ní ẹ̀rọ ògbà ẹ̀rọ gbogbo kìíní yìí ó lè ra òpin fáwọn èèyàn ó fi dùnú sínú ọkàn ẹni tó rajà lọ́wọ́ rẹ̀ bákan náà o tún fi ìdùnnú sí ọkàn àwọn tó pin fún ẹ má jẹ́ kóyé pé rọmọdán nìkan láàtọ̀ bá ń gbé nǹkan lọ mọ́ṣáláṣí rọmọdán nìkan kọ́ láàmú láàmú tó ń jẹ tá a fẹ́ pé àwọn èèyàn tá a fẹ́ pín fún àwọn èèyàn dékèwé kó ṣe ní Ramadan nìkan lè fi ń pa àwọn èèyàn lè fi ń pa àwọn èèyàn láwọn oṣù tó kù ẹ jẹ́ ká gbìyànjú láti máa àṣìṣe àwọn èèyàn eléyìí náà lára nǹkan tí èèyàn máa gbà láàdá lórí rẹ̀ ni èyí tó wá jẹ́ ní tó pàtàkì jù láti máa parí ọ̀rọ̀ wa òun náà ni tí a ń pè ní àlejò ọmọ ìgbó déédéé ó ṣe Ramadan nìkan làá jìnà sí àwọn nǹkan tó wọn bá ṣe léwọ̀ kò ṣe rọmọdán nìkan là á máa ṣe tí ọlọ́run ọba pa wá láṣẹ gbogbo ọgbà lágbọ́dọ̀ máa ṣe tí ọlọ́run ọba pa wá láṣẹ gbogbo ọgbà lágbọ́dọ̀ máa jìnà sí tí ọlọ́run ọba kọ̀ fún wa ọlọ́run ọba sọ fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ní fàtẹ́kì kama omerta yóò déédéé gẹ́gẹ́ bí nǹkan àpẹẹ láṣẹ wọ́n máa ń tábà máa àti gbogbo àwọn tí wọ́n kúrò nù tó wá gba ìsìláàmù gbogbo ní pátápátá ìjọjọ́ déédé wà látẹ́sì ráwò ẹmọ́ kọjáàlà ìnáwó ní máa ta àmọ́jú náà wà sí rájúrájú ọlọ́mọ ọba ń rí gbogbo tẹ́ ń ṣe o wà látẹ́rì kánú bí iná bọ́lámù ẹmọ́ fi sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣàbùsù fúnra wọn. Fatamasa náà tẹ́ bá lọ fi sọ́dọ̀ wọn ìyá ló jẹ yín o ọ̀nà ẹlẹ́kùnrin dún nílẹ̀ ní àwòlíyà kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ níbi ìtọ́rọ̀ ọba tó bá dé ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀ lè olùrànlọ́wọ́ kankan kò sí ẹ́ẹ̀bà kankan fún yín torí náà ẹ̀jọ́ déédéé sábàwò ọlọ́mọba bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ lórí kíkí àdìsí ọ̀rọ̀ wọ́n sọ pé nù Ramadan nìkan ló fẹ́ máa ṣe tọ́lọ̀ wọn bá pẹ́ láṣẹ. Wọ́n sọ pé ní Ramadan nìkan ló fẹ́ jìnà sí àwọn nǹkan tó wọn bá ní o jìnà sí. Àti inú Ramadan àti outer Ramadan kò sígbà tó ṣe wípé ìrun kíkí ó kì í ṣọ̀ra yàn ìrun wákàtí mara. Kò sígbà tí Zaka ò lè jọ́ra yàn. Bákan náà, kò sígbà tó ṣe wípé ìtọ́ ẹbí pọ̀ àbí ìrọmọ òrukàn lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣe dáadáa sí òbí ìṣe dáadáa sí aládùúgbò kò sígbà tí ò lè jọrọ̀ yẹn wọ́n sọ pé ó kéwòn rọ̀mọ́tán nìkan wà máa ṣe dáadáa sáwọn aládùúgbò rẹ̀ máa ṣe dáadáa sí aládùúgbò rírẹ ní mùsùlùmí tó ṣe pé àwọn aládùúgbò wọn ní máa rí ṣùgbọ́n látara ọkàn wọn balẹ̀ lórí wípé á ẹni yìí kò láburú tí ó fi kàn mí. Torí pé ẹni sọ wọ́n ṣe ká mọ̀ pé wọ́n wọ́n ní láyé wù mí. Kò ṣe òun ní gidi o. Ànábi sọ bí ẹ̀mẹ́ ẹ̀ta. Àwọn Amẹ́ríkà ànábi ní àjẹ́bí láyà àbánujà àrùn bàwà ìpà. Ẹni tó ṣe pé aládùúgbò rẹ̀ ẹ ó jẹ́ kírísítẹ́nì ní ó jẹ́ mùsùlùmí ní tó wà wù kó jẹ́ sọ́ládùúgbò rẹ̀ ọkàn rẹ̀ ó gbọ́dọ̀ palẹ̀ ń ba rẹ̀ kíká rẹ̀ kò sí ẹni yìí kò lè máa burú kan mi. ṣùgbọ́n pé kókó rẹ̀ mùsùlùmí òun fi ṣùgbọ́n kan àwọn èèyàn ládùúgbò òun ṣe jàǹbá fún wọn eléyìí ó kì í ṣe àmì ìsìnkọ́mà àmì ìsìnkọ́mà ò ní pé ká lo àṣẹ ọlọ́mọba lórí bá a ṣe ń bá wọn aládùúgbò wa lò. ànábì sallallahu alaihi wasallam ó ní máa zálà Jibril yusini bil jar حتى ظننت أنه سيورثني جبريل وش أبغى نصرف من فيها النبي يا محمد شدة على سمع على دكورة النبي مثل ما تلو ما تفهمي صلى الله عليه وسلم mo rò pé ìjọ kan jùlọ ó padà wá sọ wípé aládùúgbò yóò jogún rẹ̀ ṣùgbọ́n kò sọ ìjọba máa ń sọ fún náà ní pé ṣe dáadáa fún aládùúgbò ṣe dáadáa fún aládùúgbò àlejò àti dáadáa sáwọn aládùúgbò àtẹni tó jẹ́ yàwúdí àtẹni tó jẹ́ kí tó jẹ́ mùsùlùmí ẹlòmínú ó lè lọ kí tó bá rẹ̀ kí la fẹ́ lóun délé yìí òun ni wípé iṣẹ́ ti pa wá láṣẹ ká ṣe wọ́n sọ pé ọ̀rọ̀ tọ́ọ̀nù a máa ṣe gbogbo ọjọ́ ayé ló wà fún gbogbo ọjọ́ ayé òun ló wà fún ìdí ẹ̀sìn ní ká jìnà sí má ní ọ̀rọ̀ tọ́ọ̀nù wa jìnà sí ẹlòmínú ọ̀rọ̀ tọ́ọ̀nù bá ti ìsìnà ṣíṣe yóò stọ́pù ẹ̀ tẹ́tẹ́ títa yóò stọ́pù ẹ̀ tí wà ní ẹ̀ ṣẹ̀dá mọ̀ pé àtiwà ní oṣù ọ̀mọ̀dán báyìí sí gbogbo àwọn pátítà tí ẹ̀ wọ́n ní láti pàásì náà so lẹ́yìn ọ̀mọ̀dán a tún kọ́ntínú tó rẹ̀ lómi àzọ wípé gbogbo àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àwọn alákanọ́fà yẹn ní gbogbo àwọn ọ̀dọ́ làwọn ń ṣe òkú kò sí nǹkan tó sọ pé ní Ramadan bí kò fi pàtìpàtì rán dáadáa tó ṣe ìgbó tó mu ọtí tó mu tẹ́tẹ́ tó ń ta jìnnà ṣíṣe tó ń ṣe kò tó sọ pé ní Ramadan ni kò fi lẹ̀ áwùjọ Ramadan náà ò gbọdọ̀ máa mu tí má máa ta tẹ́tẹ́ má máa mu kó má mu má ṣe dìnnà áwùjọ Ramadan torí pé Ramadan gangan ìtò gangan fún rẹ̀ wà fún ìyá àwẹ̀ rọ̀mọ̀dán ìtò wà fún òun ni pé nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún wa ọlọ́run ọba fẹ́ ká fi nǹkan yẹn lẹ̀ fúgbà díẹ̀ ìtò jẹ́tọ̀ fún wa ni o nígbà èèyàn fẹ́ yàwó oṣù àsìkò èèyàn lè bá yàwó ẹ̀ láṣepọ̀ mo ń béèrè ni o ṣé òru ni àbọ̀ sàn àbá ìrọ̀lẹ́ àbá àárọ̀ àsìkò tó wá wù ní ẹ̀yìn àsìkò ló jẹun sáàrọ̀ ló lè jẹun ní àbọ̀tán àbálẹ́ ìgbàwó tí ó yẹ ká máa jẹun ìgbà tó bá wù yẹn ni ṣùgbọ́n ní oṣù rọmọdán ọlọ́run wá ní má jẹun láti àsìkò báyìí sí àsìkò báyìí nítorí jẹ́ aláàlè fún ọlọ́run ó fi ilẹ̀ aláàlè ni ó ó jẹ́ tó ṣe kó lè jẹ́ nígbà tó wù rẹ̀ ọlọ́run wá ní má jẹ́ ètò lórí ìfájírí láti ìgbà tá ìbáyà ìgbà tí ó ilé àbúrò tó jẹ́ kọ̀ fún ẹ tó ṣe lẹ́kọ̀ọ́ fún ẹ ó wá nínú kí ni àwẹ̀ Ramadan o ìta ń pè ní àwẹ̀ má jẹ́ látàkùn báyìí sí àsùn báyìí ìyàwó rẹ tó ṣe pé kí ni o lè súnmọ́ nígbà tó wù ẹ ó ní máa súnmọ́ nínú lórí àlùfájírí àsọ́ọ́rì ìlà owó ìṣàlù jìnnà sí ìyàwó ẹ lásìkò báyìí mọ́ mú mi láti àsìkò báyìí sí àsìkò báyìí omi tó ṣe kó lè mú kó ń ìyàwó rẹ̀ ò kí ń ṣe jìnnà lọ ń ṣe pẹ̀lú ẹni wá pa aláṣepọ̀ ṣe nǹkan tó jẹ́ aláàrí fún ẹ náà ni òfìlẹ̀ láti àsìkò báyìí sí àsìkò báyìí ṣòtó túmọ̀ sí wípé èyí tó jẹ́ haramu ó tún gbọ́dọ̀ jìnnà sí gan torí pé n tó jẹ́ aláàrí gan náà tún fi tẹ̀sí ẹ lẹni tó lè jìnnà sí n tó jẹ́ aláàrí ní àsìkò lọ́wọ́ fi tẹ̀sí ẹ yìí n haramu yóò lè ṣe kí kàgbẹ́kùn tẹ̀tẹ̀kù tó àwẹ̀ yẹn nítorí kátún lè lékún ní ìpayọ̀ ọlọ́run ọba haúsá ìrọ̀mọ̀dán ni ní ìrọ̀pọ̀rọ̀ mi yé ẹni tó ṣe wípé nísì ó yàgò fún pọ́ńbẹ́lẹ́tọ̀ rẹ̀ láṣepọ̀ láti àsìkò kan dé àsìkò kan ṣé òun lè máa jẹ máa ṣe wá àbí pé kó wọ́n ṣe dìnnà fún ó ti fi eléyìí kọ́ra tó àti má ṣe dìnnà ní ẹ̀yìn rọ̀mọ̀dán yóò rọrùn fún torí pé kí ni ó jìnà sí tó jẹ́ kọ́ fún gá so àti bẹ́ẹ̀ lọ so àwọn Ramadan ò túmọ̀ sí ní kó dà àdúrà wọn lé òní kí àwa jìnà sáwọn nǹkan tí ò dà àwọn nǹkan tí ò dà yẹ ètò yẹ ká jìnà sí náà ní ní gbogbo ọba wọ́n ti mú jìnà sí ìlú àti má ti ṣinú yóò sáré mú kí ni ìgò ọtí kan ẹgbẹ́ yóò sáré fa sìgá aláwọ̀ ẹ̀yẹ ni ó ti gbogbo ó ti àfẹ́sù sọ ẹlòmí wá ti ṣínú yóò mú gbó kódà ẹlòmí tí èṣínú gan ni gbó ní èṣínú ẹlòmí tó bá ti ṣínú sáni ìtókù òní pé àwọn ọmọ tó ń ṣe lánàá pẹ̀lú yóò ní káwọn pàdé àti ìtàwẹ́ tó ní so rọmọdọ́n tá gbà ó yẹ kó lé wa fún ní tẹ́kọ̀ọ́ àná ebo jẹ́ pé ìrùn tá ń kí ó yẹ kó lé wa fún ní tẹ́kọ̀ọ́ àná èèyàn kan lásìkò àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wa sallam lọ́dọ̀ wọn kí wọn yẹn lẹ́sìn àdó ṣùgbọ́n tó bá di ọ̀sán kó wọn lọ jalè àwọn yẹn wá mú wọn lẹ níbẹ̀ wọn ń kírun lóru ẹ̀sọ̀ bá àtàlànà ni tó bá yẹ kó wọn ń kírun tòótọ́ o ṣàyìnà àwọn màtàkù ìmúdó ló ń kí yẹn àá ó yẹ kó lè pọ̀ fún un torí pé sọ́wọ́n wa sùn fún àwọn ọ̀tá عن الفحشاء والمنكر irun kíkí máa ń kọ̀ wá ọ̀rẹ́ fún yẹn sọni tó ń kírun tó ń kírun tí wọ́n bàjẹ́ ò tí kúrò ní ìgbésí ayé rẹ̀ irun yìí ò tí ṣe kí ó sì lápá tó ní kó yẹ kírun ó ṣe kí ni kó kọ ìwà àbàjẹ́ fún yẹn bẹ́ẹ̀ làwẹ̀ náà láàánà kò tẹ̀tẹ̀kú ó yẹ kó kọ́ àbàjẹ́ fún yẹn ẹni tó ṣe áàjì láṣẹ ó yẹ kí ẹ̀ṣẹ̀ ṣíṣe rẹ̀ kó máa rìdíùsì ni Oye mọ́kí àmà ṣáàjì ló ṣáàjì ṣùgbọ́n tó bá tún dé ní yóò tún lékún nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ájì yẹn ò ṣe kiri, ájì yẹn ò ṣáàjì tó gbádùn. Tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni in tó kí a máa rí bàtà bàbá ń ṣe òní kí ìtàkùn tí ọlọ́wọ́n ọba ní ká jìnà sí kó jẹ́ nǹkan tí ó pọ̀ ní torí àti jẹ́ ní ọlọ́run kò sí ní káàtì fẹ́ẹ̀tì ju bí kí ni ìmú àṣẹ ọlọ́run ọba ṣe lọ ìmú àṣẹ ọlọ́run ọba ṣe ibi tá a ti máa ń tẹni tó jẹ́ ní ọlọ́run nìyẹn ká má lé ìrẹ̀kẹ́ ní ọlọ́run ní àà ah, orí ọlọ́run kì í pé ó sínkù láti mọ̀ ṣé wòlíì ọlọ́run máa tó tó kó ṣe wòlíì ọlọ́run ọba kò gbé sí ayé rẹ̀ bó o ní àwọn ṣí ọlọ́run ọba ìyàwó ló kọ sí àwọn má ṣí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyàwó ló kọ sí sòtòrí náà jàmáà ẹ̀jẹ̀ ká ní ìsìnkọ́mà ẹ̀jẹ̀ ká ní ìsìnkọ́mà ìsìnkọ́mà yẹ nǹkan pàtàkì nìyẹn gẹ́gẹ́ ní tí ó ju ẹ̀sìn wa ìkànnì àwọn sàbí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́bàá nàbì sallallahu alaihi wa sallam ó ní kulli fil Islam qawlan la as'alu anhu ahadan ba'dak aw ghayrak ó ní ìrẹ̀ ànábì mo fẹ́ kẹ́ ṣe wá àtúntò ìmọ̀ ìdẹ̀fẹ́ kẹ́ ṣe wá àtúntò ìdẹ́ bá ti ṣe wá àti ẹ̀mí ìtúlọ́fẹ́ lòdì mọ́ àdẹ́sọ̀lá kún àmọ́ntúnilá sọ ní pé mo gbọ́ lọ́wọ́ ọba mọ́ fàtẹ̀tẹ̀ mi àwọn tó mà tẹ̀tẹ̀ mi kó wá dúró dídé mọ́jẹ́ kó jọ́wọ́ ẹnu lásán ẹni káwọn èèyàn rí wa láwùjọ gẹ́gẹ́ bí examples good examples ẹni táwọn èèyàn tí wọ́n lè fi tọrọ ọmọ ẹni táwọn èèyàn lè ṣe bí ká lè rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹlòmínú àwọn ẹni ìṣíwájú wọ́n gba ìsìláàmù kò ń ṣe torí pé wọ́n ṣe wá àti fún wọn kọ́ ẹlòmí ìgbà ìsìláàmù látara bí mùsùlùmí kó pàdé bó ṣe bá a lò kò ń ṣe bísínẹ́sì nísìnyí pẹ̀lú yàn ó rí ẹlẹ́ni tí ó ní tó àmọ́ náà kò ẹlẹ́ni tó ń jàǹbá yóò wo pé àìsàn tó ń ṣe yìí èmi náà fẹ́ ṣe wẹ́ ó ṣe wá àti fún o pẹ̀lú ẹwà ẹnu ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ rẹ ló fi ṣe wá àtúntò wọ́n láì jẹmọ́ ìfẹ́ ẹ̀ka jẹ́ ti níbi ìmọ̀ tẹ̀lé àdéhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ṣe bísínẹ́sì pẹ̀lú yẹn mọ́tàpá rẹ̀ jẹ́ pé àwọn aládùúgbò rẹ̀ wọ́n mẹ̀ ẹ́ lẹ́ni tó ṣe wípé ẹni tó wà kó ṣégun ni ẹni táwọn lè sún mọ́ bọ́jẹ̀ kan rí ẹlẹ́ni tó ṣe pé ìwọ nìkan ló ń bẹ ládùúgbò gbogbo èèyàn ń sá fún ẹ jẹ́ ká mọ ìwúlò rẹ̀ àǹfààní rẹ̀ ẹni tí ó bẹ̀sì ìsìláàmù látara rẹ látara bó ṣe ń bá wọn lò bó ṣe ń bá wọn ṣe wọ́n pọ̀ jù àwọn tó ṣe pé wà sí tó bá ṣe fún wọn ni wọ́n ti gbà eléyìí lágbọ́dọ̀ mọ ọrọ̀ ajé àǹfààfẹ́lò gbàgbà fún ẹ̀sìn wa ẹlòmíì wò wá ń wò wá ẹ ká máa rí wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ dáadáa ká máa rí wa gẹ́gẹ́ bí àwòkọ́ṣe dáadáa sọ ká má jẹ́ni tí ó máa jàǹbá àwọn èèyàn níbi kátàkárà wa kámẹ́jẹni tí ó máa ṣe ránù káàkiri a ṣe sì mẹ́ni à ń gbowó èlé tẹ́tẹ́ títa ọtí múmu gbogbo àwọn nǹkan èyí àwọn kan tó lọ máa wá máa ṣe so Ramadan òun lélẹ́yìí o òun ká ní sí ọmọ èyí tí adúgbàfọ́ nínú rẹ̀ adúró Ramadan nìkan làá máa ṣe inú Ramadan nìkan láà máa ṣiṣẹ́ abẹ́ṣetọ́ ìyanu inú Ramadan nìkan láwùjọ abẹ́yọ̀ gbàgbọ́ owó wa ẹlòmí ò yẹ kó ti yọ zàkà láti di oṣù bíi pé ló ń sẹ́yìn ló yẹ kó ti yọ zàkà rẹ̀ ṣùgbọ́n tẹ̀lé pé kí yóò dìde rẹ̀ olóògbé sọ ní Ramadan kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ìjọba mẹ́sàn fún fẹ́ ti lé zàká rẹ̀ nínú Ramadan ìtumọ̀ rẹ̀ ní wípé àsìkò tó yẹ kó yọ bóyá ṣàwọ́ àlè kó yọ àbí ló káàdà ló yẹ kó yọ owó tó yẹ kó yọ zaka rẹ ní ṣàbán àbí rọjà owó tó fẹ́ di ilé rẹ̀ ní rọmọdán ó ti mú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ má tiẹ̀ àwọn tó yẹ kó fún ní ẹ̀tọ́ tó bẹ lọ́wọ́ rẹ yẹn tó dé sí ó ti ṣe kí ni ó ti ṣe jàǹbá fún wọn. صابنا الله سبحانه وتعالى إتابر وصينا قلنا كل كيوم فانقطع كفية فقائلة سيجوبنا فالله سبحانه وتعالى كشى أن وكشى أن يوم الجنة سبحانك لا هم وبحمدك أشهد أن لا إله إلا أنت حتى الفرقة إليك والسلام عليكم ورحمة الله وبركاته نعم جزاكم الله خيرا وأحسن الله إليكم عند الله سبحانه آه، الشيخ ولي وقدادة كما تقول كما تقول